ẹ káàsán àpò dédé àkókò yìí níbi gbogbo tẹ̀tí náà pàdé láti gbogbo BGI TV ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló ń dé sójú ìròyìn láti ìkànnì yìí olúṣọlá òyìnlẹ́kàn lónìí ìròyìn ṣáájú ẹ̀gbọ́n òkùnú ìròyìn náà ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rẹ̀ bọ́lá ahmed tinubu ló ti bọwọ́ lù kí wọ́n lọ san owó gbèsè àjẹ́lẹ̀ fún ẹ̀ka ìpèsè iná mọ̀nàmọ́ná tó tó tírílíọ̀nù mẹ́ta ó lé mẹ́ta ẹni tó jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò tírèsì ní ìpínlẹ̀ Ògùn tí í ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí yóò bá máa ṣe ìnáwó tí wọ́n ń di ojú ọ̀nà tí àwọn ọlọ́kọ̀ ń gbà wípé wọn yóò mọ jìyà ní ìpínlẹ̀ Delta àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Delta ti rọ́wọ́ tó ọmọkùnrin kan tó jẹ́ ogún ọdún tó náwó nínú ìjínigbé àti ìwà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àtàwọn kan ẹ̀míà tìlú Ìlọrin ló ti ṣe ìkìlọ̀ báyìí ló ti ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí arábìnrin kan eléyìí tó ń ṣekúṣẹyẹ ní ilé ìjọsìn kan. ọkọ̀ àjàgbẹ́ ejò ló ti kọlu ọkọ̀ akérò bọ́ọ̀sì kan tó sì gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn méjì táwọn èèyàn márùn-ún sì farapa yànnàyànnà wàyí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ láti ipasẹ̀ àti jẹ́ kí ètò ìpèsè náà mọ̀nàmọ́ná kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè wa Nàìjíríà pẹ̀lú ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbé ló fi mú kí wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn eléyìí tí yóò máa wá ìyanjú sí owó gbèsè àjẹlẹ̀ tí wọ́n jẹ ẹ̀ka tó rí sí ìpèsè náà mọ̀nàmọ́ná eléyìí tó tó tírílíọ̀nù mẹ́ta ó lé mẹ́ta ní kò pẹ́ kò pẹ́ yìí òun náà ni wọ́n sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sọ owó kan tó tó tírílíọ̀nù kan ó lé mẹ́ta lọ́nà àti lè pèsè ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ẹ̀ka òun náà wọ́n ní wọ́n tún san owó tó tó bílíọ̀nù kan ó lé mẹ́ta dọ́là láti lè san fún iléeṣẹ́ ilé ètò ògbìn afẹ́fẹ́ gáàsì fún wọn nítorí ọjọ́ iwájú ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní san owó gbèsè yìí ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbìyànjú agbára olóyè Adébáyọ̀ Adélabú ló tún sísọ lójú àwọn ohun yìí níbi ìjókòó àpérò sọ ẹlẹ́ẹ̀kẹjọ orú rẹ̀ tí àwọn iléeṣẹ́ ìpèsè agbára ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sí àná nílùú àbújá mbàkàn náà ló ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló ti ń gbìyànjú owó ìrànwọ́ ìyún sọ́bsidì lórí ọ̀rọ̀ ìpèsè iná mọ̀nàmọ́ná ẹni tó jẹ́ ọ̀gá àgbà yányán fáwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń darí ọkọ̀ àti súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn èyí ń se ìyún sẹ́ni ògúnyẹmí òun náà ló ti ṣèkìlọ̀ fún gbogbo àwọn ará ìgbé ìpínlẹ̀ Ògùn láti yàgò fún mímá ṣe àwọn ṣíṣe ìyún patí kí wọ́n sì máa di ojú òpópónà èyí tí àwọn ọlọ́kọ̀ ń gbà ògúnyẹmí ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé dídí ojú ọ̀nà ọlọ́kọ̀ yìí náà ni ó jẹ́ ohun tí kò bá òfin mu fún ṣíṣe ní ìpínlẹ̀ Ògùn nínú àtẹ̀jáde tó tọwọ́ ọ̀gá àgbà wọn tírèsì òun náà wà lọ́jọ́bọ̀ tọ́sí àná yìí náà ló ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àwọn nǹkan yìí náà ló ti tàpá sí òfin ìjọba ìpínlẹ̀ Ògùn láìsí pé wọ́n fún wọn ní àṣẹ ìlú eléyìí ó wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ síwájú sí wípé ẹnikẹ́ni tó bá ṣe ìtẹ̀síwájú irú eléyìí náà ni yóò fojú káta òfin iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Delta ti rọ́wọ́ tó àwọn afurasí márùn kan eléyìí tó náwó nínú ìjínigbé ìdígunjalè àti ìwà ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹni tó jẹ́ alukoro fún ti Delta òun náà SP ẹ̀dàfẹ́ eh, Bright òun náà ló ṣiṣọ́ lójú ẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde Thursday nínú àtẹ̀jáde ọ̀hún náà ló fi àwọn mẹ́ta kan hàn tórúkọ ìkíní jẹ́ yakubu yahuwu tó jẹ́ ogún ọdún musa yakubu ẹni ọdún márùndínní ogún àti ọmọ orílẹ̀-èdè cameroon kan tórúkọ òun jẹ́ abdullahi muhammadu tí òun jẹ́ ẹni ọdún méjìdínní ogójì náà ni wọ́n lọ́wọ́ tó ní ìpínlẹ̀ náà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ni wọ́n sọ pé wọ́n náwó nínú ìjígunjalè àti ìjínigbé èyí tó wáyé ní ojú òpópónà wọ̀dí èyí tí Yakubu Ìyàwó tó jẹ́ ogún ọdún tó léwájú wọn tó sì jẹ́ ọmọ ìpínlẹ̀ Kaduna tó wá láti agbègbè ìjọba ìbílẹ̀ ní ìjọba ní ìlú Okwanga tó sì gba àwọn owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé ní kò pẹ́ kò pẹ́ náà ni wọ́n sọ pé wọ́n yóò bá fojú ba ilé ẹjọ́ látẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. àwọn ẹgbẹ́ kan tí wọn ò fara wọn tí wọn fi orúkọ wọn hàn síta tí wọ́n sì jẹ́ mùsùlùmí òun náà ni wọ́n lọ sí gbọ̀ngàn ilé ìjọsìn kan ilé tí wọ́n ti ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ní agbègbè alálùbọ́sà ní ìlú ìlọrin tó jẹ́ olúlo ìpínlẹ̀ kwara àwọn ẹgbẹ́ òun náà ni wọ́n sọ wípé ẹ̀mí àtìlú ìlọrin ìyún ọ̀mọ̀wé ibrahim Sùlù Gàmbàrí òun náà ni ó ràn wá lẹ́yìn ìgbà tí ìròyìn òun náà tó dé etí rẹ̀ pípé arábìnrin kan ló kọ́ mọ́sálásí kan tó sì ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn ẹ̀sìn kan àlàyé àwọn ìgbìmọ̀ náà ni arákùnrin kan tó léwájú wọn tí orúkọ rẹ̀ jẹ́ ọlọ́jà tuntun níbẹ̀ ni wọ́n ti ń sọ pé irú ìwà yìí òun ni kò bá òfin ìlú Ìlọrin mu kí ó sì mú kan nínú rẹ̀ nínú àwọn fọ́nrán fídíò òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú alápìnrin ọ̀hún náà tó sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí òun ṣe gba ìpè rẹ̀ ìpè kò ní rọrùn fóun pẹ̀lú ìpè òun tóun bá sọ wípé òun fẹ́ ṣe mùsùlùmí nìkan tàbí òun fẹ́ ṣe kìrìsìtẹ́nì nìkan ṣùgbọ́n bí Elédùmarè ṣe pè òun náà ni láti ṣe gbogbo àwọn ẹ̀sìn náà lápapọ̀ ẹ̀wẹ̀ wọ́n ti wá fún un níkìlọ̀ láti ọ̀dọ̀ kábíyèsí ẹ̀mí àtìlú Ìlọrin wá láti jáwọ́ nínú ìwà bẹ́ẹ̀ èyí tí ń gbìyànjú àti ṣìyìn lọ́nà láti máa fúnni ní iyèméjì nínú ẹ̀sìn iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Abia ti fìdí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ eléyìí tó wáyé ní agbègbè òpópónà márosẹ̀ Port Harcourt sí ìpínlẹ̀ Enugu tó gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn méjì kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì farapa yànnàyànnà tó wáyé ní ìjọba ìbílẹ̀ Ume Onochi nípínlẹ̀ Abia ọkọ̀ àjẹgbẹ́jọ̀ náà tó ní nọ́mbà ìdánimọ̀ KGE two two òun náà ni wọ́n ní ó sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù tó sì ń lọ́kọlù ọkọ̀ akérò yìí tó sì bá jẹ́ kọjá ààlà níbi tí àwọn ti ń rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ míì ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún náà ló ṣiṣọ́ lójú rẹ̀ ASP Chinaka Cameroon, ló sọ nínú àtẹ̀jáde tó fi léde ní ọwọ́ ìrọ̀lẹ́ àṣálẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ àná yìí wípé ìròyìn náà ló ti dé ọwọ́ àwọn tí àwọn sì ti ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí lórí ohun tó ṣokùnfà irú ìṣẹ̀lẹ̀ náà ẹ̀yin ará ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní jọba àlọ́ fún ti ọ̀sán òní yìí ẹ má gbàgbé fún ìròyìn síwájú sí láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa lójú òpó Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lójú òpó YouTube bàbá gbàgede ìmọ̀ tv Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ìlú òṣìṣẹ́ kí a tún máa lọ ẹ̀gbọ́n kòkó núrè náà lẹ́ẹ̀kan sí i. ààrẹ bọ́lá ahmed tinubu ti san owó àjẹ́lẹ̀yìn owó gbèsè tí wọ́n jẹ ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ìpèsè iná mọ̀nàmọ́ná tó tó tírílíọ̀nù mẹ́ta ó lé mẹ́ta náírà. ọ̀gá àgbà àjọ àwọn ẹ̀ṣọ́ aláàbò tírèsì ní ìpínlẹ̀ Ògùn ti ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn láti yàgò fún dídí ojú ọ̀nà pa fún pàtì wọn. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Delta ti rọ́wọ́ tó ọmọdékùnrin ogún ọdún kan tó ń léwájú àwọn ikọ̀ àjínigbé kábíyèsí ẹ̀míà tìlú Ìlọrin ti rán àwọn èèyàn ránṣẹ́ sí arábìnrin kan ilé ètò kọ́ mọ́sálásí tó ń ṣe kìrìsìtẹ́nì àti ẹ̀sìn kan àbáláyé papọ̀ lẹ́ẹ̀kan náà ọkọ̀ àjàgbé ejò kan sọ ìjánu rẹ̀ nù tó kan gbẹ̀mí lẹ́nu àwọn méjì táwọn èèyàn márùn-ún sì farapa ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ní jù báyìí lọ fi tiẹ̀ sàn ní olúṣọlá òdì lẹ́kàn òní ìròyìn ẹ̀sùn bí ẹ̀ tí ń wò bá ẹ̀mọ̀ ìyá ṣẹ̀rọ̀. Audio Jungle.